وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ادي الله مبارك سبحانه وتعالى انبا ودواسل ايه تونا وكواش اسلام تولاي ما جوسي فون لوكاسوسو بوالورو ọlọ́run Allah subhanahu wa ta'ala ó wá fẹ́ púpọ̀ tí àwọn ọmọ anábì adama ká máa bẹ lórí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala aláfíà ló fẹ́ ká máa fi lólé ayé ọlọ́run bá wa subhanahu wa in tí ó bá máa kó sinmi bá wa náà ni ọlọ́run bá wa fẹ́ fún wa gbogbo tí ó bá wá máa fa yílà ìlò tí ó máa fa àìní nífọ̀kànbalẹ̀ tí ó máa fa àìní lálàáfíà gbogbo orúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ìwà máa ń gbégilérú wọn ìwà máa ń kọrú ẹ̀fọ́rú wọn gbogbo tí ó bá máa ṣàkóbá làákàyè wa táàfin ní fi àlàáfíà lólé ayé ọlọ́wọ́n bá máa ṣe léwọ̀n nìyí

téèyàn nílé fi ẹ̀dọ̀ lórí òróòró nílé ayé rẹ̀ o náà nìkan ènìyàn máa lọ ra rí gbèsè ó nìkan ènìyàn kó máa lọ jẹ gbèsè ó ní kí ọmọ ènìyàn kó máa lọ yáwó lọ́wọ́ eléyìí kó lọ́dọ̀ eléyìí kó lọ́dọ̀ eléyìí náà kó lọ ya nígbò bá yáwó lọ́tún yáwó lẹ́sì bí ṣe wá yóò wá kò ní sí àlàáfíà nínú ẹ̀mí kò ní sí ìgbọ̀kabalẹ̀ nínú ara yóò wá máa bí pé ìdààmú ni ariwo lónìí ariwo lọ́la wọ́n ń bọ̀ wọ́n lé mi onígbèsè bẹ́ẹ̀ dé bí ti ń sáwọlé òun náà ni ó máa sábòde ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó wá ní kàndẹ́gbà muhammad sallallahu alaihi wasallam kàndẹ́bì wa ma'al asafi shadid wàlhùsùn ìmàlẹ́ yẹ ń tí ń ba nínú jẹ́ tó wá ba ní lọ́kàn jẹ́ ni pé gbèsè yìí wá di tó ṣe pé afẹ́ ilé mẹ́rin mùsùlùmí kan tí ò jẹ́ gbèsè gbèsè kan bẹ tí gbogbo wa jẹ tá a gbọdọ̀ mọ́ jẹ gbèsè ọ̀hún ó náà ní gbèsè ká kù lórí ilẹ̀ ayé yìí àjọ ọlọ́wọ́ bá ń gbèsè rẹ̀ a máa wọn gbèsè kan ń bẹ tó ṣe pé ó yẹ ká máa ṣọ́ra wa pẹ̀lú rẹ̀ a máa yí táàfi máa ṣọ́ra wa kódà àtúnwá encourage ara wa kódà àtúnwá ń ṣe lójú kòkòrò fún ara wa kódò ti bá débi pé a ti ń ráwọn tí wọ́n kó ológun ara wọn pé wá ṣọ́ra yé tà yìí wa inna raji'un ó ti wá ń di ká mọ̀ pé ra ọjọ́ pé wá sọ ọ̀fẹ́ lọ́lá èèyàn ò lè rọ́lá kójọ àfikún jẹ gbèsè wá sọ ọ̀fẹ́ jẹ́ èèyàn èèyàn ò lè jẹ́ èèyàn àfikún jẹ gbèsè ọmọ ìyá mi ẹja kan gbọ́ra wáyé dáadáa ọ̀tọ̀ ní ajẹgbèsè à ń lọ rè yáwó èlé erí burúkú kan nìyí òun tó dá dúró lọ́tọ̀ ọlọ́run níjà bá wọn ṣe o òfò ní ọlọ́run níjà bá wọn débi ẹ̀ èyí ò dúró lọ́tọ̀ o èyí tà ń wí sí ni pèsè àlọ́ ìyáwó èlé àlọ́ òjẹ́wó èlé àlówó tó yá iye tó yá náà náà ni ọwá san ó là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí Islam mọ̀ discourage mùsùlùmí kó máa bára rẹ̀ kò yí mọ̀ ní òṣìṣẹ́ tó fà á ṣe rí lẹ́yìn pé gbèsè fúnra rẹ̀ jẹ́ ọ̀ràn tí gbèsè jẹ́ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ là ń kó sọ́dọ̀ wa nǹkan míì tí tí wọ́n ń bẹ nínú gbèsè ó ní pé gbèsè ń gbó ti jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni béèyàn ò bá já gbèsè padà fún ní gbèsè tí máa ń kó báyẹn nù sáré gbèsè tó wá di àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá míì ó wá kó wọn sẹ́yìn ó wá ń bẹ wájú wọn tí wọ́n ń gapá gbèsè wa ń gapá àwọn ẹ̀ràn àwọn ẹ̀ṣẹ̀ ńlá míì àwọn náà wá ń tẹ̀lé lẹ́yìn pé sàmọ̀só èèyàn kan ò wá ní kó wọnú gbèsè èèyàn kan ò ní bára rẹ̀ nú gbèsè kò ní lè fún inú àwọn kàbá yìí ẹ̀ṣẹ̀ náà ntí mùsùlùmí ṣe gbọdọ̀ sọ́ra rẹ̀ nù ìyóò láti mọ mọ̀dí ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam sallam láti dé mọ̀ mọ̀ ìṣesí Muhammad sallallahu alaihi wasallam sallam yálà wa Aisha hadith náà bẹnu sahih bukhari hadith eight hundred and thirty-two ń bẹnu sahih muslim hadith five hundred and eighty-nine yẹn lọ́wọ́ aisha radiyallahu anha ó ní ṣe ànábùwà muhammad sallallahu alaihi wasallam ní pé káyọ̀nà yad'u fi salah ó ní bá ànábì bá ń kírun àdúrà kan bẹ tí ò lè mọ̀ sí ǹjẹ́ tí làdúrà náà yóò máa ní allahumma inni a'udhu bika minal ma'asami wal maghram Allahumma inni a'udhu bika min al-ma'asami wal maghram. Ire Ọlọ́run dákun mo wá ọ ní o. Má dá sọ mi min al-ma'asami níbi tí ibi ẹ̀ṣẹ̀ níbi kí n ma ma ma ṣẹ̀rẹ̀ Ọlọ́run ọba Ọlọ́run mi Wal maghrami mi Subhanallah. mi jama? Ibi fọ̀kọ́lá làwú kọ́ ilú ìyálọ́wà iṣẹ́ ọ̀rọ̀ àníhà wọ́n nílẹ̀ nìkan bá ń dé ló bá dájú pàdébùwà Muhammad sallallahu alaihi wasallam ní bá ń wípé ma akthara ma tasta'idhu min al-maghram ah, àkìrí àdínábì yìí ṣe ah, ọtí máa ń wà sọ ń bi gbèsè púpọ̀ gbogbo gbà ọlọ́sọ́ mi bí gbèsè ó ọlọ́run àmì bí gbèsè ó ọlọ́mọ gbèsè ó ìyá àdúrà yìí pọ̀ lẹ́nu rẹ̀ èé ṣe fàkàl ẹ̀ anábìnrin kò yí ọ ní àmọ́ ní àmọ́jẹ́ yí ó yí ọ iná rọ́júlá ilẹ̀ agọ́rin ó ní sọ̀rọ̀ mọ́ nìyàn níjọ tó bá ti ń lọ rí jẹ gbèsè tí ń lọ rí yáwó àà tí ń bá ti ń lọ jẹ gbèsè tí ń bá ti ń lọ yáwó gbèsè nìkan kọ́ ló jẹ mọ́ àwọn àgbákò ẹ̀ṣẹ̀ míì bẹ tí máa ń tẹ̀lé gbèsè lẹ́yìn anábì ní rí

ẹni níjọ́ tí yóò bá jẹ gbèsè tí yóò bá yáwó yóò wọ ọ̀rọ̀ kan irọ́ ńlá kan pa ẹ̀rọ pẹ̀lú ìyá mi ní kíní kan fifty thousand naira ẹ̀wù mo nídi kíní kan ọmọ mi wọ́n ti ní àwọn ọmọ kúrò sùúrù ẹ̀ mo dẹ̀rí láti sanwó àwọn ọmọ sùúrù rẹ̀ ó lè jẹ́ gbogbo tí ń dá láàmú kò ju bùkátà tí ó fi ten thousand gbọ́ o àmúmọ̀ pé mò ń bá sọ díndín tó ṣẹlẹ̀ ẹni tó ń fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ gẹ́lẹ́ mọ́ yáwó lówó tàbí kó ní ẹbọ̀ tí ń tẹ́ kálẹ̀ yóò wá tó owó tẹ́fẹ́ yá yìí kó ní bá àwa rówó yá yóò fẹnu dúdú kan èyí tí ń pè lẹ́nu dúdú ìrọ̀lẹ́ àtàrà kó wá parọ́ wọ́n pé ọwá jẹ gbèsè lóòótọ́ o àmọ́ gbèsè tó jẹ yìí náà parọ́ jẹ ni ọ̀rọ̀ di mélòó ọ̀rọ̀ di méjì àbọ̀ bọ́ní gbèsè bá tún wá bí pé owó lẹ́bẹ́ yá yìí ìjọ lẹ́sàn àádọ́ ìrìndéjì níná today is eighteen àbí ọkẹ̀ mọ́ rẹ̀ ẹ pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́ tó bá ti ń di on the twenty nine unfailingly yóò ti mọ̀ sọ ìwé rẹ̀ náà on the twenty nine pẹ̀lú ògbó lọ́dọ̀ àá ah, ah, ọlọ́pàá pàwà àbá oṣù òbí onígbèsè tí ń yá gbèsè gan ẹ̀ ọ̀rẹ́ kò ní san àmọ́ jẹ́ fún on the first of December lókọ́dọ̀ the first of December bó wá ní mo ní ìpè ìwò náà ni ah ṣé nípa owó yẹn ẹ náà tó ọdún twenty èmi náà expect kan èyí rí ni ó ti yàdé wà bí ó yàdé ìjọ náà orí burúkú tí gbèsè máa ń kó yẹn sínú rẹ̀ gbèsè yẹn lò ní máa rí ẹja lọ yáwó ẹja lọ yáwó ẹja lọ yáwó ah ah. béèyàn bá mọ ọ̀ràn tí ń bẹ́ẹ̀ ní jàmá nínú tó yẹ kí yòó mọ sáfúláyé onígbèsè alóòlà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam yálọ ayíṣà ló wù yìí ó ní lórí irun ẹ̀mẹ́ wà là nẹ́bù ọmọ sàdúrà pé Allahumma olúwa ò làbí kò ń àwọn làbí kò ń bi kí n olúwa mọ́ṣá làbí kò ń gbèsè wọ́n ní èyí ṣeré ànábì àdúrà rẹ̀ pọ̀ lórí gbèsè ó ní bẹ́ẹ̀ ni ó ní gbogbo ọjọ́ tó mà ànábì adámọ̀ tó bá ti jẹ gbèsè inú tí ó mọ̀ ṣe ni pé yóò dẹni tí ó mọ̀ sọ̀rọ̀ tí ó mọ̀ parọ́ yóò sì dẹni tí yóò mọ̀ ṣàdéhùn tí ò ní ṣe kí ni jàmá tí ò ní má déhùn náà ṣe ẹ̀dàkùn ìran onígbèsè wo ló fìrì fún mi ọ̀nà tàà kálẹ̀ ìran onígbèsè wo yóò sọ fún òun ò ní máa sọ̀rọ̀ fún òun parọ́ bẹ́ẹ̀ ìran onígbèsè wo yóò sọ fún òun ò máa ṣàdéhùn tó òun mọ̀ yapa ìran ìyàwó ní máa ń yáyàn lówó tí wọ́n ń jẹ ní gbèsè tí máa ń padà ń fà láfíà rówó rẹ̀ gbà ìran ìyàwó sì ní máa ń jẹ gbèsè ní máa ń wúwo sàn lára àdánwò tí ń bẹ lára gbèsè nù sọrí bá ti yáwó tó ti ná tán ọjọ́ na àbá ọmọ fẹ̀ fún ọmọ fẹ̀ ọmọ sakọ ọmọ dapá ọmọ napá ọmọ narùn ọmọ mìírí sọrí nígbà ọba náwó nìtán tó bá dijọ́ ọkọ san gbèsè àti wá san padà ó mọ̀ wá ní ọ lára máa ò ṣètánì o ṣètánì ó wà jẹ́ kí gbèsè tó fẹ́ san kó máa lùkù bí ìgbà tó ti fi wọ́n lọ fẹ́ bún ẹni nì lówó torí wàá máa ní ọ lára láti lè san gbèsè míì òun ló sàánù rẹ̀ ìwọ padà wáyé máa rí ẹni pé ẹ̀jẹ̀ sàánù rẹ̀ kì í san gbèsè rẹ̀ á ah, kọ́ sàánù ara rẹ̀ míì àdánwò tí ń bẹ́ mi gbèsè rí iye ọmọ ìyá mi dákun ẹ̀kí

wọ́n ti kí ni jama wọ́n ti kó lẹ́rú bí ẹrú onígbèsè ṣe máa rí anábùwà muhammad sallallahu alaihi wasallam níjọ wọ́n sọ̀rọ̀ onígbèsè kan ọ̀dọ̀ rẹ̀ anábùwà ni ẹ̀ inna sahibakum ma'surun bìdẹ̀ ilẹ̀ ẹ̀ onígbèsè níbi onígbèsè máa ń parọ́ dé yóò tó wá máa kọ́ àwọn ọmọ nírọ́ ìjọ ẹni ó jẹ lówó bá délé rẹ̀ tó bẹ́ẹ̀ máa kalẹ̀kùn ẹ sọ fún wa pé mi ò sí nílé ìjọ onígbèsè tẹ́ni tó jẹ lówó tẹ́ni ní bá ń pe fóònù rẹ̀ fóònù ó sì máa di pé yóò máa nídìí kò ní gbé tẹ́ni bá pàdé ẹ̀ka ah, mo dẹ̀ wá pè é pé mi ìgbé èmi ò rí kọ́ọ̀lù yóò tún wá smart dé ní pé tí ìbá ní àìmú fóònù ọ̀wá ẹ̀jẹ̀ ń gbé yẹ̀wò yóò kàn sí wọn ó ti dìrí ti gbogbo kọ́ọ̀lù tó wọlé

ẹ máa wo ọ̀gọ̀rọ̀ wa láyé kò sí kò sí bàbá ti lè wórí a máa wo kíní kan tá ń lé ni meanwhile kíní kan tí wọ́n ń lé o ẹnìkan náà kíní kan nìwọ́ jẹ́ fóun náà tóun náà ń lé wọ́n náà àwọn ọmọ ìwà àwọn èèyàn kan á lágbàjá ilé ìlú olè kí mi náà tẹ̀ mí débẹ̀ ìwọ́ tó àti ń wò pé kọ́ ni débi o àwọn kan náà máa wò náà á o ẹnu ilé tó kọ́ ìdí mi náà bá ti kọ́ mi ó ti tó mi ẹni ó sọ lè ní kó ti tó ohun oúnjẹ ọlọ́run bá ṣe bùtán ọlọ́run mú mọ́ lórí wà mọ́ àtijẹ́gbẹ́ ní kọ́kọ́ yìí ìwọ lọ sí sọ lánàá kó ti tó ohun tí mọ́ ń tìyàn lọ bí gbèsè rí ìjọ tí yóò bá ti níṣẹ́ lọ́rùn pẹ̀lú tó lu aṣẹ fún ọbẹ̀ sí ìnáwó ọbẹ̀ sí ìkómọ ọbẹ̀ sí ìyàwó ọbẹ̀ sílé ẹ̀dàkùn tá kọ́kọ́ rán ọ pé kó gba tẹ́ǹtì náà débi tó wà mọ́ ju ìgbọ́lọ́wọ́ débi tó sọ ọba lóníkọ pé gbogbo àwọn aráàlú yìí àti gbogbo gbogbo yìí ọlọ́wọ́ rán ní ìhùn bàbá sọ̀rọ̀ fún ọ̀tọ́ ní ọdún pé kò dìgbà tó bá fi gbogbo ilé ayé bó ṣe pé inú tó kàn ọ́ra pé àbúrò rẹ̀ kan ọ ọ̀rẹ́ rẹ̀ kan òun àtìyàwó rẹ̀ kan ọ kàyé èèyàn tó fẹ́ kí pé èèyàn náà mo lè bọ́ bá lọ àfà ọ́ kí ọrọ̀ ara rẹ bọ gbèsè tán tá ń garanti rẹ pé lẹ́yìn ìnáwó ọmọ bẹ láyé mọ́ gbèsè ni ó wà dídọ́ bu ọlù sàárè ọ̀wá ní ọ̀nà lọ àpàdàbọ̀ wá kíkí ó débẹ̀. èmi mẹ́rú ọlọ́run ọba àti ìyàwó lọ́dì kìíní kan of kìíní kan two thousand and twenty one gbogbo àti ìmọ́ra àwọn ti ọjọ́ ìnáwó ó bẹ́ sí ìyàwó gbọ́mọ̀ àbá òde kọ̀ọ̀lá òde kúdó ìjọmọ́ ó kọ̀ọ̀lá ó sì wá sọ́nà tó ti ń tẹran yà yìí ó sì ra màlúù wọn kún wọn ti gbogbo ẹ̀ wọ́n yanjú ẹ̀ mbẹ̀ náà wọ́n kó lókè ó yá ilé yá wọ́n sì ń kó lọlé ẹ mọ bí ìgbà téèyàn gbé nǹkan bọ̀ wá àdúgbò wáyé yìí lápòjú èlé ohun àdúgbò bí ẹni náà gbogbo ẹbí kíní sàpòjú yìí kéèyàn wá dé lótó kílókọ̀ yà yín lékòsì wá dé lókòsì ń o ó wá dé tòsí lé bẹ́ẹ̀ ó dé nì bẹ́ẹ̀ bí kan bí bàtà pa lórí ni o kan ni o ó kọ́ ikọ́ ní bá ń ṣe bí ẹni síríọ̀sì bí ẹ ẹfà aláàjì lómi mú ẹfà àfà lómi mú nọ́mbà fún lómi mú òjúbà náà lọ ó sì mímú ọ̀hún tán ó sì ṣe bí ẹni pé kíní yóò balance dáadáa ń bá délé ń lọ ní sòdí ẹ̀ jàmáà mùsùlùmí ńgbà tí ó fi dàárọ̀ ọjọ́ ìyàwó òkú rẹ̀ ní òun a pẹ̀lú ọkọ rẹ̀ má ó ti dòkú anápa màlúù dákun tàkàyà lọ́tà sọ́wọ́ kó ti wá jẹ gbèsè lọ rẹ́kẹ́rẹ́kẹ́ bó ló ti kó làwọn ọlọ́run ní sàárè ìdí ni àti gbọdọ̀ mọ́ rògbò sọ́rí tágbára wa bá ká ní ọjọ́ àmọ́ sí sẹ́nu tágbára ní kàrí òun náà ni ọ ṣe má fi gbèsè kún má fi ìfi gbèsè kún ni bí bàbá yẹn fẹ́ lọ rí wá ọ̀nà síra ìlọ́run ni ọlọ́mọdé àwọ síra wa lọ́rùn ẹni ní kọjá ìkì àmàgbé àbá ìjọ kejì lòde ọmọ tí wọ́n sòde fún wọn lè wí fọ́mọ njàfà nígbà tó a òde àwọn ilé ọkọ wọ́n ti wá gbogbo gbogbo ẹ bá ń ṣe rọ̀ kì í ṣe bẹ́ẹ̀ lọ́mọ ń béèrè pé ah, dádì mi ń bóde lọ náà dé bóde lọ náà àfà nígbà wọn ti tán dáadáa ọkọ olóbi ṣègbéyàwó ń lọ ni pé ìwọ náà ara gbogbo ìsìn ẹnu tágbára rẹ̀ bá kánà lọ sí ní tí wọ́n mọ́ ń parí lẹ́yìn gbogbo àwọn ìyá wa àwọn àǹtí wa kan <laughs> àwọn àǹtí wa lé ọ̀kan kíní kó wà ṣẹlẹ̀ ìjà ìṣẹlẹ̀ ọ̀ àmọ́ rí ó máa yáwó ǹjẹ́ kí lẹ fẹ́ ṣe àwọn fẹ́ ra nkárá táwọn yìí là nkárá rà á léwọ̀ ní bí èèyàn bá lówó rẹ̀ o àmọ́ nísìnyí orí abẹ́ màǹkárá ìkálukú wọn jẹ gbèsè màǹkárá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn olóde àti olóde èèyàn ní ònímà yóò ní kíníkan ó ní wọ́n ṣe gbọ́ ẹ̀sán bóni rẹ̀ ti ti ń lé wọn kí ilé lépo ó máa lé wọn lóníyẹ̀ ó máa lé wọn onírú ó máa lé wọn oníṣẹ́ ó máa lé wọn oníjẹ́ǹtì ó máa lé wọn kódà ìyá aláṣọ góòtù máa lé wọn pé ẹ̀yìn sanwó aṣọ pé mùsùlùmí mọ̀ bára rẹ̀ wò èyí ṣe tóbi rí bẹ́ẹ̀ akẹ́rọ àdàbọ̀ Muhammad fúnra wa àmàbílọ̀ ìmọ̀ nìyí wà kára bí wà ẹ̀ṣẹ̀ wà fọ́lẹ̀ ayé ìyá àkọ́mọ̀ ilman nafi'a ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد الإمام النسائي عليه رحمة الله nínú tíra hadithi wọn hadith 4605 nínú sunan النسائي حديث فاوى محمد بن جحش محمد بن جحش رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين إذاكو إجا فرابا للمر اليوم كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم ó láwọn táwọn ẹjọ́ ọmọ sí wà nẹ́bì táwọn jẹ́ tàbí ó láwọn jòkó sọ́dọ̀ ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ kan fàrọ́fà ara sáhù ilẹ̀ sàmà ó ní báwọn ti jòkó bẹ́ẹ̀ lànàbí bá gbórí òkè báyìí ó gbórí sọ́nà sánmà ìgbà nẹ́bí ó gbóró tẹ̀ tó mọ̀ wádọ̀ àrọ̀ hasahu alájàbáte lànàbí ńgbà tí ó fi gbórí wálẹ̀ padà báyìí alànàbí ṣe nǹkan wọ́n mọ́rí ìjẹ́ kí ló dé tó mọ̀ pààrọ̀ ó nígbà tá ànàbí ó sọ̀rọ̀ gbólóhùn tó jáde ní pé subhanallah سبحان الله ماذا نزل من التشديد ọ̀rọ̀ ànábì ni yé mímọ̀ ọlọ́wọ́ ọba o ah, irú ọ̀rọ̀ ńlá wo ọlọ́wọ́ wá sọ̀kalẹ̀ yé o irú nǹkan ńlá wo rẹ̀ o ohun ìrírí wo rẹ̀ o ah. Muhammad ibn Jahash radiyallahu anhu àbísáwà tẹ̀gbà yìí ó ní pàtàkì náà ó nígbà nábi sọ̀rọ̀ ohun tán báyìí ẹnu gbogbo àwọn sì wọ òun wàfàzí ìrìnà ó lẹ́yìn tẹ́nu àwọn wọ òun ẹ̀rú wá bẹ̀rẹ̀ sí ní àwọn lórí ìjòkó pé àà ìwọ di ibn Jahash lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ya rasulallah olóhùn wá bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì ó wá pa ànábì pé ya Rasulullah kí ni òjíṣẹ́ ọlọ́run ma hadha at-tashdid alladhi nuzzil ah, alámọ̀rí ńlá wo ni ìtọ́ ọ̀sọ́pọ̀lọ́hún sọ àdìgún lánàá wò ọ̀rọ̀ wo náà ló wá tóbi tó ah, ní bẹ́ẹ̀ ni ohun faqala kutila fi sabilillah ó ní ká láàbá eléré èèyàn kan law anna rajulan ó ní ká bá rí mùsùlùmí kan kutila fi sabilillah kan wá parú ẹni bẹ́ẹ̀ sójú ọ̀nà tọ́lọ́ summa uhyi ti wá sọ di pa sójú ọ̀nà lọ orílẹ̀ wà bí wọn tẹ́lẹ̀jọ́mọ́ nínú oríire tí mùsùlùmí máa ń ṣe láyé òun náà nìkan pani sójú ọ̀nà ọlọ́run ikú ṣẹ̀yìn àwọn orúkú bá àwọn ọkú mọ́ ìdàlẹ́jẹ́ náà ni alẹ́bùn Muhammad sallallahu alaihi wasallam ó ní lẹ́yìn tó pa ilẹ̀ kejì ó súnmọ́ ó yí lọ́tún wá tún yè padà ó tún dára yìí tẹ́ pé ó kúlẹ̀ kíní wọ́n yè padà àbẹ́bí ní súnmọ̀ ó yí wọ́n tún wá yìí padà oníṣẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta súnmọ̀ kútèlù àbẹ́bí náà bá tún wá pa sójú ọ̀nà tọ́lọ́run jẹ́mọ́ tán bá ilé pààyàn sójú ọ̀nà tọ́lọ́run lẹ́ẹ̀kan péré ó ti tó kò nídìí ó pẹ́ méjì ni àmọ́ ànábì níbi ó ń lọ pẹ̀lú àpèjúwe tí ń fún wa yìí ànábì mọ́ ń gbà wọn wá palẹ́lẹ̀ kẹta yìí wà àléyìí dẹ́ inú àwa wá bí ìtàn gbésí ayé rẹ̀ àwa bá lẹ́ni tó ṣe pé gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ ìbò lànà ojú ogun ẹ̀sìn ẹni bá kúrú kú bẹ́ẹ̀ ikú oríire ni ẹni bá kúrú kú bẹ́ẹ̀ ikú kó déwájú ọlọ́njọ́ gbé dànù kan ní kó mọ́ làlìjẹ́nà ni a máa nẹ́wà Muhammad sallallahu alaihi wasallam anábì ní bá ti pa sójú ọlọ́ ọlọ́wọ́ báyìí ìgbà wọn padà wá pa gbé yìí wá àlẹ́ yìí dé inú awa bá lẹ́ni ó jẹ gbèsè anábì ní máa dákọ̀ làlìjẹ́nà hatta yókùtọ̀ ánìwò dé inú anábì kò ní àlìjánà tí ó wọ̀ kò lè wà àlìjánà hátà yíkùdọ̀ ẹ́n àfìgbà tán bá tó bá san gbèsè rẹ̀ ìrí onígbèsè lákùn jẹ́mi àti ojú yára wá láàkáyè jẹ́mi àti ojú tẹ́lá ká ilẹ̀ fún ara wa onígbèsè tó kú sí tó ná ojú ọ̀nà tọ́lọ́run ànábì ni ò lálìjánà kò ní àlìjánà kò láyè lálìjánà dákun bò wá lèmi àti ẹ̀ńgbà náà bò làwọn náà ti wá ní ṣọ́ra wa àwa tó yẹ pé kò tí ì dájú pé mi àti ó kú sójú ọ̀nà ọlọ́run o ọlọ́pàá ṣàṣàánú wa o lọ́dún kan ọkùnrin kan kú nínú àwọn sàábì ànábùwà Muhammad sallallahu alaihi wasallam igbọ́kùnrin àwọn aníkà nàbí ó wá kírun sí lára ìgbà nàbí wá débi ànábì ní ẹ̀dù gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ ní àbò firi àpánìyàn ànábì tá a bá ní parọ́ ó jẹ gbèsè dínárì méjì ànábì lè lò wọ́n ní dínárì méjì tọ́ adáyọ̀ ni látara gbèsè tó jẹ yìí èmi ò ní kírun sí lára o àfi tá a bá tó rẹ́ni tó dúó kó wọ́n bá san gbèsè rẹ̀ subhanallah ọkùnrin yóò kúkú sí lọ́ba wọn kò mú tí kú bá kò ta tẹ́tẹ́ kú bá gbèsè tí wà òkà fún náà ní o gbèsè lásán ní dínárì méjì anábìlá àyà kínú sí lára o àfi Ah, ṣé torí dínárì méjìlá wá ní sin ọkùnrin yìí ah, ìrí ànábì aláìyá dínárà dínárì méjèèjì eh, ìbá san ọba san oníbẹ̀ẹ̀dì ànábì ni wá jẹ́ ń sọ̀túmọ̀ ọba san tọ́ wíò jẹ́ ń sọ̀túmọ̀ rẹ̀ fún ọ sọ́rí túmọ̀ ọba san ni pé kọ́nà mọ́ béèrè alámọ̀rí ọ̀ràn gbèsè yìí lọ́wọ́ rẹ̀ mọ́ tí ọ̀ràn kan ò bá wá lórí gbèsè ọ̀dọ̀ rẹ̀ àbúkọ̀ tádà ní kọ́nà wọn ti béèrè orí ànábì tí ìwí náà nù ní tí ìwí náà nù kọ́nà mọ́ bíbí mọ́ ànábì ni ó yá ẹjá bẹ̀rẹ̀ nù a bá kírun sí lára wọ́n ti ń nù sàárè onígbèsè ìdákùngbé làákà ìrẹwà o tó àfẹ́ ibi tó yẹ kó parí sínú pé aṣáàtì ah, rẹ nìkan tó ní owó ọba aṣọ àṣọrò tán mẹ́ abúpọ̀ tàdá ó nígbà tí ó ju ìjọ kejìlá náà bí pàdé òun lọ́nà lẹ́yìn salamu alaikum wa alaikum salamu dínárì méjì tó sàtọ́ sàdéhùn lórí ọkùnrin àná bí ó ní ó ní ànábì àná náà mú tẹ̀tẹ̀ sàdéhùn ànábì ní kí ní ìjà àná lọ sàdéhùn ọtí sàdéhùn náà ni yóò ti láyé mọ́ ó láwọn bá túká onígbà tí ó tún fi dijọ́ mi alẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìgbó tún pàdé òun dijọ́ kẹta jọ kẹrin ìdí ó tún kọ́kọ́ wí ní pé wà mẹ́ta fa'alati dinaran dínárì méjèèjì tọkùnrin ń jẹ gbóná yẹjú rẹ̀ sí Ah, ọlọ́run bá ní alhamdulillah mo ti sán o mo ti sán o ó ní kété tó ń sọ pé o ti sán ó lànàbí ni al'an baradata alayhi jildo anábìnrin ah sọrí bọ́ tí ń sọ pọ́ sán o àsìkò ìlò náà ṣẹ̀ṣẹ̀ rí sinmi nínú sàárè wọ́n ti bá sán bá ẹnìkan ti ló ń gbé bá àmọ́ nítorí kéèkéè tẹni tó jẹ lówó lọ́wọ́ anábìnrin kéèyí sinmi ìjọ owó tó sọ́tọ́ ló tó bẹ̀rẹ̀ sí ní rí sinmi nù sàárè ọmọ ìyá mi ṣọ́ra rẹ̀ ń bi gbèsè yìí gbèsè káàdì wọ́n kẹ̀mẹ́ pẹ́ra wọn ẹ̀jọ̀ mo ní ìdíjẹ́ ẹ̀ṣẹ́ ìbá ń sẹ́ndì ẹ̀ ah sọ́tọ́ bá gba ten thousand nísìn ọkàn wa kọjá ń bẹ ọkàn sí ẹ̀ lọ bá kú bẹ́ẹ̀ gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ nìtúmọ̀ rẹ̀ gbèsè ti ń bẹ lọ́rùn rẹ̀ bọ́ọ̀ ti kó lànà sàárè àti bọ́ọ̀kọ́ yanjú ọ̀rọ̀ gbèsè nìna ìgbọ́n náà sọ́hábẹ̀ nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam olóṣọ̀rọ̀ kan àdìsí tó rí mi dé ni olùdàgbà muhammadu one thousand five hundred seventy two olùdàgbà muhammadu sallallahu alaihi wa sallam ó ní mẹ́mẹ́ta ó ní gbogbo ẹnikẹ́ni tó bá kú wọ́n wọ̀ bẹ̀rẹ̀ òní sàlá tó wá gbìyànjú tó rí pọ̀ mórí wọ́n bí nǹkan mẹ́ta anábìnú ẹni ni ó wà lùdánná ìjẹ́rìí anábì kí ni nǹkan mẹ́ta ọ̀hún anábì ni alikibir ẹni tó yẹ pé ńgbà tí ó fi jáde láyé ó mórí bọ́ kúrò nínú tá ń pè ní ìgbéraga kí la pè jàmá ìgbéraga kéèyàn ò jọra ẹni lójú àwa la tó báyìí àwa la dà báyìí àwa la wà ń bẹ́ẹ̀ ẹnì kò tó bí àfà wa ah, eré burúkú nìgbéraga o ká sáré mọ́rọ̀ kan kún mẹ́rin ká tó lọ níbi àdíjì kan anábì ní tí ìgbéraga bá ń bẹ bí ọmọ náà gùn bá rọ̀ ọmọ náà gun ni tí wẹ́dà bá ń jó irin o ṣe mà wọn náà ti máa ṣe ṣàrà ṣàrà ṣàrà jáde o ṣẹ́rí náà bó ti kí kiri mọ́ o adébíyí ti gbéraga bá kínkín níbẹ̀ nínú ọkàn ọmọ nàbì ádámà kò lè gbérú ẹ̀mí bẹ́ẹ̀ wọlé àlùjánnà kí ni ó wà ọkọ̀ ṣẹlẹ̀ ẹnu wọn bá ìgbéraga tí ń bẹ lára rẹ̀ o ọlọ́run láàmì kí nàjà nàmọ̀ ojú kúrò lára rẹ̀ bí nàjà nàmọ̀ bá wá jó kúrò lára rẹ̀ ni ó tó wà àlùjánnà náà lọ́la kò mọ́sí wá ní àwọn tí ó mọ́sí gbéraga o kí sì ní gbéraga bátọrùn haqqi wa gọ́mùtò náà ó ní kọ́ ọ̀rọ̀ tọ́rọ̀ nílẹ̀ báyìí kan wíwọ́n ọkọ̀ sí ní aláàní gbọ́ òkú ìgbéraga mi wa gọ́mùtò náà kọ́ máa bìlítù àwọn èèyàn pé tẹbí kìíní ni àá àbí aláàjì ìlú ní iná jẹ́ táwa aláwọn ará àwọn náà nílẹ̀ yi yìí ma ah, má fojú kéré àwọn èèyàn kí n lágbájá jẹ́ àwa jẹ́ ajẹ́ nǹkan jù má fojú kéré àwọn èèyàn ní nǹkan àkọ́kọ́ ẹni bá wà lè jẹ́ nínà tí kìíní yìí bá lára rẹ̀ omi tó bá jáde láyé tí kó ẹrù rẹ̀ yóò wà lè kéèyàn lọ sógun nǹkan ogun tá a wá kó dé kẹ́yìn kún wa máa jí kó anábì lẹ́ni tí ń bá ń jí nǹkan ogun ẹ̀sìn kó òun náà láti dẹ́nà tí wọ́n àti kó fúri bẹ́ẹ̀ ìgbà anábì ó dárúkọ ẹlẹ́ẹ̀kẹta anábì ní wọ́n dẹ́ẹ̀lì gbèsè gbogbo ẹni bá jáde láyé tí gbèsè ò sí gbèsè ò sínú ẹrú rẹ̀ anábì ló wà dẹ́nà nínú kéwù àwọn àlùfáà wa wọn kọ́ wa kìnnìkan wọ́n ń pè ní mọ̀pọ̀ mọ́mọ́ yíò ní kí ká gbọ́rọ̀ yé lódì kejì ń gbà ní ìkàlẹ̀ bá máa ń tá à ń sọ kúrò báyìí wá dáadáa tí ń bá ti ń jásí pé ní bá fírì nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò wà àlìjánná ń jásí pé ẹni tí ò bá fírì nínú mẹ́tẹ̀ẹ̀ta àlìjánná rẹ̀ ò ní jẹ́ sòsí. ọlọ́mọṣà fún jẹ́ nìkan kan wá wọn ọlọ́mọṣà thousand seventy eight anábùwà Muhammad sallallahu alaihi anabi ni nafsu li mu'mini mu'allaqatun bi dayni hatta yuqda an anabi ni olùgbàgbọ́ òdodo ẹ̀mí rẹ̀ kò sí irúṣẹ́ àlìjẹ́nà tí ò bá lè réke àlọ́ rẹ̀ á ń di ẹ̀mí rẹ̀ síbi kan náà ni kò sí ìlérí bi lọ àfìgbà tán bá tó máa san gbèsè ọ̀run ẹ̀ àfìgbà tán bá tó bá san gbèsè ọ̀run ẹ̀ ìwọ́n tó ń fowó olówó tó fi ṣàyọ̀yọ̀ ọ̀ lílọ̀ dàpọ̀ yìí tá à wí yìí nísìnyí gbèsè là ń wí yìí o dákun èwo wá ní tìwọ tó ń ya ń gbowó yahoo tó ń kówó olówó lórí íńtánẹ́ẹ̀tì bóò ni lọ bóò ni ti lọ ìwọ tó ń dáhùn èèyàn lọ́nà tó ń gbowó wọn bóò ni ti lọ eléyìí o ó yá náà ni ò dá padà mọ́ ló dọ̀ràn yìí ó yá kò dá padà mọ́ ó sì di kí ni ó di ọ̀ràn àbá yóò wá máa di àwọn alfáà tí wọ́n ti lọ asahabi yìí Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ìgbà tí ó sọ nìkan náà rẹ̀ ó ní iyyakum wad-dayn olóṣòwò ó dọwọ́ yẹn sọ́ra fún gbèsè fa inna awwalahu hammun wa akhiruhu harb subhanallah ó ní ẹ sọ́ra yín ó ní fa inna gbèsè jẹ́ rí yẹn tí gbèsè bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé èèyàn hamon ìgbénú ní máa ń jẹ́ ìbànújẹ́ ní máa ń jẹ́ ìjọ ọba ti jẹ gbèsè láì náà lọ fi bẹ̀rẹ̀ wàhálà alábi ní àmọ́ àmì ọmọdékọ̀tà ó ní àmọ́ bí ó wá lágbára ni pé wà á hírù hu harbon ìgbẹ̀yìn gbèsè ogun ni jẹ̀mọ́ ẹni tó jẹ lówó tó sanwó rẹ̀ kí ní bara máa ń gbẹ̀yìn jẹ̀mọ́ ogun yìí torí ẹni ọjẹ lówó kan yàwá bọ́njọ́ kan ni fún mi lọ́wọ́ mi ó bí ìdílọ lẹ́ni ó ah, ẹ̀mí máa ṣòbò ẹ̀mí kan máa bọ́ lọ ah, ọdí ọmọ àwò pé ah, àwọn àmọ́ pé ṣèbí èlò náà lówó ọ̀hún náà ọ̀rọ̀ ọmọ òun ọ̀rọ̀ táwọn yìí ń bẹ́nu àlùmọ́ afta fil imam malik ibn anas abdullahi ibn umar ní sọ fẹ́ nìkan pẹ̀lú náà ní ṣùmùrán ó ní wá ìtẹ́kìlá ó ní ọjọ́ lọ páyọ̀ ọlọ́run wà látẹ̀ mútúwá àlẹ́yíkà dé inú páyọ̀ ọlọ́run débi pé má jẹ́ kí kú ó ká ọmọ kí kan máa wá bẹ lọ́rùn rẹ o torí tí gbèsè bá bẹ lọ́rùn ẹ̀tọ́ bí gbé lọ́wájú ọlọ́run ọba fàyíwó kọ́dùn mí ní àṣànà títà ló bá di gbọ́ngbé ìdànà kìyàmù iṣẹ́ ládà rẹ ni wọ́n fi san bẹ́ẹ̀ níjọ jẹ́ ń gbèsè ó ní torí kéńjọ náà ládí náírà sámà wà lá dirham lálì kìyàmù kò sí dínárì kò sí dírámù kò sí dọ́là kò sí rìyálì kò sí táwùsà kò sí náírà gbọ́n lọ́ ti wá dégbà àbí kéèyàn sọ́ra rẹ̀ kó má dénú gbèsè àwọn àlùfáà wa wá wọnú ṣẹ̀yà àlọ́gà àràgà àwọn akó mẹ́ta àwọn májẹ̀mú mẹ́ta àwọn kò jáde ẹni tí ó if at all tọ́lọ́wọ́ ọba náà ló gbà wá láàyè ká tó mọ̀ yára wa lówó náà if at all èyàn tí ẹ̀ wá fẹ́ jẹ gbèsè wọ́n ní májẹ̀mú mẹ́ta kan gbọdọ̀ pé síyàn lára tí mẹ́ta yìí bá pé síyàn lára ẹ béèyàn bá tiẹ̀ wá kọjá kìyàmà ó ṣeé ṣe kẹ́ni náà fún ìwájú ọlọ́run wọ́n kí aziman ala al-wafa ayyakuna al aziman ala al-wafa wọ́n ni kó jẹ́ pé ẹni ó lákòókò tí ń jẹ gbèsè tó fẹ́ jẹ yìí kọ́ máa lẹ́mìí lé owó tí mò ń yá yìí o máa san padà ayẹ̀kúnà azimán alẹ́lẹ́wàfà kẹ́ni ó jẹ gbèsè máa lẹ́mìí lé owó tí mo fẹ́ yá yìí owó tí mo fẹ́ gbà yìí owó tí mo ń béèrè yìí owó tí mo máa dá padà nìyẹn jọmọ́ ẹni ń bá ń jẹ gbèsè tí ò bá ti mọ lẹ́mìí pé mo fẹ́ dá padà olúwa rẹ̀ ó ń wà àgbákò ayérayé fún ara rẹ̀ ọlọ́mọdé àbá wọn ṣe ọlọ́run dákun mọ́jà sórí ibú ọlọ́mọṣẹ́ àfiṣọ́ rẹ̀ mọ́jà àmọ́ fi ṣọ́ wa àmọ́kàwá náà ká bẹ̀rù ọlọ́run bá wa subhanahu wa ta'ala májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó di ẹni tí ó bá jẹ gbèsè ayé ọlẹ́rù ó ní kí òun náà ti màmà dájú kó tó lọ rèé jẹ́ àwọn yẹ́ kò lè bá aláàbẹ́lẹ̀ àbí bó ti wọ́n lọ wó bọ̀ pé a ah, pẹ̀lú owó ìdímọ̀ bẹ́ gbà pẹ̀lú iṣẹ́ ìdímọ̀ bẹ́ ṣe pẹ̀lú ògbọ́ ọlọ́run aláàbọ́nìyí kọ́dọ̀rọ́tàwò alẹ́lùwàfà tí ẹ bá rí ó gbọ́dọ̀ jẹ́ kó lẹ́mí àti sán ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ mọ̀ pé àyín ah, tí ah, pẹ̀lú ògbọ́ ọlọ́run kó bí dọ̀ṣẹ̀ tí ń bọ̀ ó ti wá mọ̀ pé iṣẹ́ kan ń bẹ wọ́n ti sign a contract yẹn ìjọ Monday náà lòun sì lọ rí bẹ̀rẹ̀ iṣẹ́ náà owó sì gba owó ó gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé ó gbọ́dọ̀ mọ́nú ẹ̀mí rẹ̀ ọ̀nà tó wọ́n gbà fi sanwó ọmọ ìyá mi gbèsè tó o bá fẹ́ jẹ owó tó o fẹ́ yá tó o bá sì mọbi tó o ti san mọ̀yà o ọ̀fẹ́ yáwó but ọ̀rẹ́ yẹn tó fẹ́ yá ọ àmọ́ ìwọ náà wá jókòó pé owó tí mo fẹ́ yá yìí nìsín bó mo ti fẹ́ rí dá padà tó bá ti mọ̀ pé nínú ọkàn rẹ ìwọ náà mọ̀ pé kò síbi tó ṣiṣẹ́ tó fẹ́ ṣe kò sówó kan tó ń retí kò sí ní ọ̀nà kan tó ti rí o wàláì tó bá jẹ gbèsè lẹ́ ọ̀ká bá ní. ó di ìntọ́ fẹ́ jẹ gbèsè lé lórí ó gbọ́dọ̀ bá ṣẹ̀lú àtọ́nà lọ́rùn àyè máa jẹ gbèsè dẹ́ṣẹ̀ orí burúkú borí orí burúkú ni ọlọ́rin jẹ gbèsè ìntọ́ wá ń jẹ gbèsè lé lórí ìntọ́ tún máa lọ́rin fi ṣẹ lọ́rùn ọlọ́run dákùnmọ́jà bá wọn ṣe ọlọ́run dákùnmọ́jà bá wọn ṣe jẹmọ́ àmájẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yìí ọmọ nìyàn tó fẹ́ jẹ gbèsè ni ó mọ́jú fún ara rẹ̀ wọ́n ní kọ́ lẹ́mìí pọ̀ fẹ́ san one kọ́ mọ̀ lámọ̀dájú àbí kó jẹ gàba lórí ẹ̀mí rẹ̀ pé ọ̀nà báyìí èyí gbà fi ń san ó di mélòó méjì kó jẹ́ pé ń tọ́ ọbẹ̀ jẹ gbèsè ní lórí bá ṣẹ̀lẹ̀ àlọ́ ṣẹlẹ̀ pé inú gbogbo ẹ̀ èyí táwa lè mọ̀ nínú ẹ̀tọ́ bá jẹ gbèsè ní pé ń tọ́ jẹ gbèsè lórí tó bá ṣẹ̀lẹ̀ àlọ́ àbí ò bá ṣẹ̀lẹ̀ àlọ́ àmọ́ ń jọ́ tọ̀ ń jẹ gbèsè ìwọ lọ mọ̀ nínú ọkàn rẹ pé sẹ́mi rẹ ni pé ọbẹ̀ san ni abẹ́mi rẹ ni pé ah, ìwọ ìdíwọ́ one chance ìjọ jẹ́ ń jẹ gbèsè ṣọ́ ọmọ ọ̀nà tó gbà bí rí àbọ̀ ń parọ́ ìwọ náà tó wá fẹ́ yáyàn lóyún ìwọ náà sàánú ẹgbẹ́ jẹ gbèsè lọ́dọ̀ rẹ̀ ìwọ náà mọ tíráàkì wádìí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìgbà tẹ́ ẹni ya yín lówó nísìnyí ẹ san padà bẹ́ẹ̀ ní tó ìjẹ́ san àbí ìjẹ́ ní san àà mo máa san o ẹlẹ́ẹ̀fẹ́ san ó dà ọ̀nà owó lẹ́fẹ́ gbà fi san àà tó mo ti ṣiṣẹ́ fún ọ̀gá kan ẹni yẹn travel wọ́n dẹ̀ máa dé padà lọ́la wọ́n bá dẹ̀ ti dé wọn náà ẹni kó dẹ̀ ní báyìí báyìí ni wọn náà pẹ̀lú tó lọ ń ṣàánú ni wọn wọ́n bá ti ń dé báyìí wọ́n fún mi. ìwọ náà fi ṣàánú náà ẹni tó ní yá mi lówó tí wọn náà sáré kówó lé lọ́wọ́ tí yóò bá padà sán mọ́ lóòótọ́ jàǹbá rẹ̀ yóò rò jọ́ńtọ́ gbé ìdàlọ́ kìyàmá àmọ́ wọn náà ṣàánú òun náà onínú ṣe máa ń dùn sọ́ọ̀rẹ́ mi kan ọlọ́run tó máa ń ṣàlékún dáadáa náà ẹrú ọlọ́wọ́n bá yìí òun níṣe sí kan bí ẹ̀kan bá wá bá pé tó wá sọkún tó dẹkún bólẹ̀ yé ẹ̀yà mi lówó òbí kan bẹ́ẹ̀ni bá tí wá sọ gbẹ lọ ah, bá ti wó lọ eléyìí kò sọ́nà tí ó gbà fi sanwó yìí yóò kàn èrò lẹ́ni yá yín hundred thousand naira yóò wá wo rẹ̀ wò ok at least mo lágbára kí mi twenty thousand sísan ara yóò wá ẹgbàá twenty thousand yìí èèyàn yá yín lówó mo bòye ni <laughs> ìṣe kí ni jàmá ìyá yín lówó kí mo ṣe obìnrin tóró ti mọ̀ in bá ní mo ya mo ní ó gbogbo àwátá wá ń yáyàn lówó ètèmí kí wá fí akó oríire omi sọ́rí ìwọ̀tọ̀ ọba ń yáyàn lówó sẹ́ni ọyá lówó wá ń jàǹbá rẹ̀ ẹ̀ fi ń ṣe rárẹ̀ ní ń ṣe rárẹ̀ ní nítorí pé ó padà gbájọ̀ gbé kò lè lọ gbé one naira rẹ ló bá bọ́ sọ́wọ́ ẹnìkan lọ́wọ́ kò lè jẹ́ one naira nìgbé tó bá ti jọ́ gbé ìjà kìyà mọ̀ wọ́n ló bá jẹ́ ní dáadáa tóun náà ní ṣe olóore iṣẹ́ rẹ ni wọ́n fi sanwó mi wọ́ yóò bá wá tún níṣẹ́ ládàbọ̀ pé ìwọ náà lè ṣe tọ́ mọ́gbẹ́sẹ̀ lẹ́rùn nínú ẹ̀ṣẹ̀ tiẹ̀ ni wọ́n ti dìlé olórí ṣe pé ìyàpọ̀ olè ni ẹ̀ẹ́ torí kò lè jẹ́ gbé èyí jẹ́ ìyàgbé níbi oníwájú ọlọ́run ọ̀ lè jẹ́ bí ó ló gbà kan rẹ̀ níjọ́ gbé ìdàlùkìyàmà ìdí ni ẹ̀wọ́ tó bá jẹ́ gbèsè lọ sí gbọ́dọ̀ mọ́ múra sọ́rọ̀ ara rẹ̀ anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹnipa anábíwa kọ́ wa ní àdúwà ẹnipa àdúwà kan là anábí máa Allahumma inni a'udhu bika min al-ma'thami wal-maghrami olórí ìrún ìwọ náà jẹ́ kàdúwà pọ̀ nínú àlámọ̀lé ọ̀rọ̀ rẹ̀ Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu ìjọ kan ló wọnú mọ́sálásí ìgbò òdénú mọ́sálásí àdìsí ní mẹ́sánà Abi Dawud àdìsí 1555 Abu Sa'id ló ń dé mọ́sálásí fa'idha huwa bi rajulin min al-ansar ó lóun bá rẹ́ nìkan nú àwọn ansar mọ́sálásí ànábì ní Madina jọ́nà ó bá rẹ́ nìkan ló àwọn sàábé Madina tán gbà àwọn mọ̀wájú lálejò ìkọlù làwú Abu Umama wọ́n ní sàábé yìí ó kọ rẹ̀ ní tán máa ń pè ní Abu Umama faqala olùbá ni yá Aba Umama ire sorry aláàdínẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam aláàdínẹ́gbà ni ire Abu Umama ما لي أراك جالسا في المسجد في غير وقت الصلاة Ah, ọ̀nà lẹ́bí ní rẹ̀ àbú mọ́mọ́ mọ́sálásí mo ti bọ̀ yìí kí ni wá ń ṣe mọ́sálásí àsìkò yìí tásìkò oòrùn àsìkò oòrùn kọ́lá wá àbú mọ́mọ́ ní ẹgbà àti mọ́ ń bí nínú humumun lazimẹ́tì ni wàdù yúnún ya Rasulullah ìrẹ́ ànábì àwọn ìgbénú kan àwọn ìbànújẹ́ kan ní ìbànújẹ́ ìbànújẹ́ òun ó sì fẹ́ nǹkan mí kọjá àwọn gbèsè gbèsè ọlọ́kan òjọ̀kan nílé òjíṣẹ́ ọlọ́run anábì wá ní ah gbèsè ó ní bẹ́ẹ̀ ni anábì ní afala o alimu kàkàlá máa ń anábì ní àbúrò máma ṣé kí n kọ́ nígbó ọ̀rọ̀ kan ìdá anta qultahu adhaba gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ọlọ́wọ̀n ọgbó sì bẹ́ ọsán lẹ́ẹ̀kan náà kọ́ọ̀dá kúrútú bá láyá Rasulullah olóbá ni ànábì mo fẹ́ gbọ́ ìlú òbíṣẹ́ ọlọ́run ẹjí ń gbọ́ kí làwọn ọ̀rọ̀ náà kọ́ọ̀dá ọlá ànábì ni ìdá asbahta wa ìdá amsayt bọ́ bá jí láàárọ̀ bó bá tún dọwọ́ rà lẹ́tọ́ fẹ́ lọ وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أنا بني ما ويقولوني Abu Umama ní fafa'altu dhalik ó ní tá nábi ni ma wílẹ̀ mi náà bá wí fa'adhhab Allahu azza wa jalla hammi wa qada anni dayni ó ní gbogbo ìbànújẹ́ mi gbogbo gbèsè mi Ọlọ́run bá ṣe bá mi sán sí gbogbo ìpèsè tí máa ń bẹ lọ́kàn kálukú wa ọlọ́mọ́sà bá wa sàn wọ̀ ìbànújẹ́ kálukú wa ọlọ́mọ́sà bá wa gbé kúrò ìwọ tí wọ́n wá yáwó lọ́wọ́ rẹ kí ẹ̀kan gba gbèsè rẹ tí ò san lọ́rí kọkàrà rẹ bá lẹ̀ ẹ̀tọ́ rí olọ́ ọlọ́run bó tún wá síjú àánú wọ̀ lẹ́yìn kọ́ láǹfààní kọ́ gba nǹkan rẹ padà ń jọ gbé dàlù kìyàmà àdìgì kan bí ànílé kí gúgùn rẹ̀ mọ́ àmọ́ ká sọmọ aráàjẹ ọkùnrin kan bẹ ọlọ́run ọba jogún owó fún gbówó ní ti wá tó lọ́wọ́ rẹ̀ wọn náà wá máa ń yáyàn lówó lọ́lẹ́ ìbádé ẹ̀yá mi lówó yóò kò lè lọ́wọ́ ilé ìbádé mo ní bùkátà sówó yá máa gbà á níbi tí mo ń ṣe nù ìwà máa ń ṣe bẹ́ẹ̀ fá anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó wọn sí ẹ̀rẹ́ a nígbà tí ó bá wúlò fún wa máa síwé ràn iṣẹ́ búrè iṣẹ́ búrè iṣẹ́ ìdáre ìwà ìdáre ìjàmbá rè ẹ̀ṣẹ̀ rè eléyìí rè nígbà bá kó gbogbo ẹ̀ léwájú bá wo iṣẹ́ rẹ̀ rí wọ̀n bá iṣẹ́ búrè ó wà ga tí ó hẹ́bì iṣẹ́ rẹ̀ rẹ̀ ó bá fúyẹ́ iṣẹ́ burúkú ó bá gbé iṣẹ́ rẹ̀ mi ẹ̀dá kò kí ni ìdájọ́ rú ẹni bẹ́ẹ̀ dáa náà wọn nù ayé ẹ̀kọ́ ni iṣẹ́ ẹbú jíjẹ síwájú iṣẹ́ ìlọ ọlọ́run wọ́n máa sọ mú pé wá ìwọ náà fún ara rẹ̀ ṣe ìkankan bẹ nínú iṣẹ́ tó ọ ṣe sáàfihàn bí oníyọ̀ náà kódà ìmí ìṣẹ́ mi bẹ́ẹ̀ lè máa rántí gẹ̀mọ́ nígbẹ́ bá ń kọ́ ẹ̀ jàmbá mi ọlọ́run wà ní wá iṣẹ́ ládàwò nìwọ náà mọ̀ tọ́ ọmọ ń ṣe tó kún wọn náà lójúpọ̀ ọmọ ń ṣe yàgbọ́ ó ní ọlọ́run ah, iṣẹ́ ládàkọ̀ ń bẹ tó kàn ní náà lójú ó ní pé ọsẹ mi lólówó ń gbà tí ń bẹ̀lẹ̀ ayé owó yìí ni wà máa ń yáyàn àmọ́ tí ń bá yàwó èèyàn lówó ọmọ mi tí mo máa ń rán lọ rèé sí owó gbólóhùn tí mo máa ń fi lẹ́nu pé máa lọ ẹni ó jẹ wá lówó ọ kọ gbà tó bá dájọ́ mi ọ sí rọrùn fún máa hàn lè mà lágbájá ti jẹ wá ti bẹ́ẹ̀ tí rí sánmọ́ ni ọlá mo ti máa ń àìwá mọ̀ iye ẹ̀dá mo ti yọ̀ǹda gbèsè fún tí mo ti ní kí wọ́n mọ̀ mú lọ́gbà wọn ní san ọlọ́run ní àhá in tá a fẹ́ kọ́ sọ náà nìyí tó sọ wọn sọ wá nígbà tí wọ ẹrú mi lásánlásán tí wọ́n bá lè máa wá mójúkú fáwọn èèyàn gbà tán jẹ́ ọ́n gbèsè ah, ẹsẹ̀ rẹ̀ yìí náà ọjẹ̀mí ọlọ́run gbèsè náà nù tí wọ́n bá wá já láàánú tó lè mọ̀ ṣàánú àwọn ẹ̀dá mi èmi wá láàánú jù ọ lọ gbogbo ẹ̀ṣẹ̀ bù rẹ ìwà bù rẹ ọ̀rọ̀ bù rẹ eré bù rẹ tó kó sùn wọn sí ẹ̀bù rẹ yìí èmi ọlọ́wọ́ bá mójú kò bí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà yóò wá dàbí ẹni tí ò lẹ́sẹ̀ lọ́rùn mọ́ yóò wá dàbí ẹni tó gbé ilé ayé rẹ̀ tó lọ oore nìkan lọ́ọ́ léṣe ó yá òsì tó kù náà ẹ sílẹ̀kùn àlìjánà fún ọmọ àlìjánà náà nìyí ìrẹ́tàwọn èèyàn bá jẹ ń gbèsè lákùnmọ̀ sí ẹ̀rẹ́ dákùn máa ṣe gíní jama máa ṣe ẹ̀lẹ̀ yẹn ọlọ́wọ́ bá sọ́nà alùkùrá ní pé fa in kana láàúsọ́rà fa nazratun ila maisara tí wá rí pé ẹni tó jẹ́ ń gbèsè tó yáwó lọ́wọ́ rẹ̀ àbí tó wò rẹ̀ kan bẹ lọ́wọ́ rẹ̀ ó bá jẹ́ ni tí ń bẹ nù nira lọ́wọ́ ó di ẹ̀já sọ́rọ̀ onírì ìbá ọlọ́wọ́ bá ń sọ bò ń bẹ àmọ́tàlẹ́ ni ó yáwó lọ́wọ́ tiẹ̀ náà ìnira kan wá ń bẹ fún gbà náà fa nazratun ila maisara ní sùúrù fún dìgbà sáà ó fi jẹ́ ẹ̀kọ́ tó mọ̀ dá láàmú

وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك